الحمد لله رب العالمين الحمد لله الذي أمرنا وأرشدنا إلى الذكر فقال جل قدرته أعوذ بالله من الشيطان الرجيم إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له اشهد أن محمدا عبده ورسوله القاهر في بعض كلامه إذا سمعتم نهيق الحمام فتعوذوا بالله من الشيطان فإنها رأت الشيطان إذا سمعتم صياح الديك فسلوا الله من فضله فإنها رأت ملكا وفي رواية إذا سمعتم نباح الكلاب ونهيق الحمير بالليل فتعوذوا منهن فإنهن يرين ما لا ترون صلوات الله وسلامه عليه وعلى آله وصحابه وسلم تسليما كثيرا عما بعد واتقوا الله عباد الله صدقا وعلانية واعلموا أن الذكر ينفع للمؤمنين تذكروا عباد الله واعلموا أن قراءة سورة البقرة من الذكر لحديث أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تجعلوا بيوتكم قبورا فإن البيت الذي تقرأ فيه سورة البقرة لا يدخله الشيطان أخرجه مسلم في رواية قال صلى الله عليه وسلم اقرأوا سورة البقرة في بيوتكم فإن الشيطان لا يدخل بيتا يقرأ فيه سورة البقرة أخرجه لحاكم وعن ابن مسعود رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لكل شيء سناما وإن السنام القرآن سورة البقرة وإن الشيطان إذا سمع سورة البقرة تقرأ خرج من البيت الذي تقرأ فيه سورة البقرة أخرجه لحاكم وصححه ووافقه الذهبي وحسن ونجاني عباد الله ومنها آية القويتي وفي حديث أبي رضي الله عنه وفيه أن الشيطان قال له إذا أويت إلى فراشك فاقرأ آية القويتي فإنك لا يزال عليك من الله حافظ ولا يطربك الشيطان حتى تصبح وأقرأه الرسول قائلا صدقك وهو كذوب عباد الله ومنها عشر آيات من سورة البقرة أخرج ذلك الجاهلي من طريق الشعبي قال قال ابن مسعود رضي الله عنه من قرأ عشر آيات من سورة البقرة في ليلة لم يدخل ذلك لبيت الشيطان تلك الليلة أربع من أولها وآية كرسي وآيتان بعدها وثلاث آيات من آخرها وفي رواية لم يقربه ولا أهله يومئذ الشيطان ولا شيء يتروه ولا يقرآن على مجنون إلا أفاقا ومنها الآيتان من آخر سورة البقرة لحديث ابن مسعود ابن مسعود رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من قرأ بالآيتين من آخر سورة البقرة في ليلة ثبتا أخرجها البخاري ومسلم عباد الله ومنها المعوذات لحديث عبد الله بن خبيب رضي الله عنه قال خرجنا في ليلة مطر وظلمة شديدة نطلب النبي صلى الله عليه وسلم ليصلي لنا فأدركناه فقال قل لم أقل شيئا ثم قال قل فلم أقل شيئا ثم قال قل قلت يا رسول الله ما أقول قال قل هو الله أحد والمعوذتين حين تمسي وحين تصبح ثلاث مرات تكفيك من كل شيء أخرجه أبو داود والترمذي والنسائي وجوده الألباني بسند وعن عقبة بن عامر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لم ترى آيات أنزلت الليلة لم ير لهن قد قل هو قل أعوذ برب الفلق وأعوذ برب الناس أخرجه مسلم وفي رواية ألا أخبرك بأفضل ما تعوذ به المتعوذون قلت بلى قال قل أعوذ برب الفلق وقل أعوذ برب الناس أخرجه مسلم عباد الله ومن الأذكار الواردة عن النبي صلى الله عليه وسلم أخرج ذلك البخاري ومسلم بسندهما عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من قال لا إله إلا الله وحده لا شريك له له ملك وله الحمد وهو على كل شيء قدير في يوم مئة مرة كانت له عدل عشر رقاب وكتبت له مئة حسنة ومهيت عنه مئة سيئة وكانت له حفظا من الشيطان يوم ذلك حتى يمسي ولم يأت أحد بأفضل مما جاهده إلا رجل عمل أكثر منه يا أمة الإسلام روى أبو درداء رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخير أعمالكم وأزكاها عند مليككم وأرفعها في درجاتكم وخير لكم من إنفاق الذهب والورق وخير لكم من أن تلقى عدوكم فتضرب أعناقهم ويضرب أعناقكم قالوا بلى يا رسول الله قال ذكر الله عز وجل أخرجه الترمذي وابن ابن ماجه وأحمد وصححه شيخنا الباني عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال سبق المفردون قالوا وما المفردون يا رسول الله قال الذاكرون الله كثيرا والذاكرات عن عبد الله بن قس رضي الله عنه أن رجلا قال يا رسول الله إن شرائع الإسلام إن شرائع الإيمان قد كثرت علي فأخبرني شيء أتثبت أتثبت به قال لا يزال لسانك رطبا بذكر الله تعالى أخرجه الترمذي عن سالم بن أبي وقاص رضي الله عنه قال كنا عند رسول الله صلى الله عليه وسلم فقال أيعجز أحدكم أن يكسب كل يوم ألف حسنة فسأله سائل من جلسائه كيف يكسب أحدنا ألف حسنة قال يسبح مئة تسبيحة وتكتب له ألف حسنة أو تحيط عنه ألف خطيئة أخرجه مسلم أدعوك فún ọlọ́run ọba ọba tó tó ọpẹ́ gbà ọba ògbà àgbáńláyé ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba tó pa wá láfẹ́ ká máa ṣe wá ká máa jẹ́ nìkẹta máa ṣẹ̀rẹ́ tí lọ́pọ̀lọpọ̀ ọgbà ó sì jẹ́ òye wa pé wọ́dà dékèrò lọ́ọ̀ṣì àtúwà ìrẹ́tí ọlọ́run ọba lọ́gbà jù ìrẹ́tí ọlọ́run ọba tọ́gbà jù nínú àwọn ọ̀rẹ́ tí òun ni òun Muhammad sallallahu alaihi wasallam fi sí wa lẹ́nu ọlọ́run ọba lè pẹ́lá sọ fún wa ọlọ́run ọba ní pé àwọn tó ti pé wọ́n bá páyà ọlọ́run ọba ìdámọ́sàmúntọ́ ìfòmìnà ṣẹ̀tọ́n nígbà tí ikọ̀ náà àwọn èṣù náà àwọn àlùjẹ̀nú tó bá wọn tàdákàrò wọ́n rẹ̀ tí ọlọ́run fáyídá ohun mọ̀bìsì ró nígbà tí wọ́n bá ti ṣe bẹ́ẹ̀ wọ́n jẹ́ nìkan ti pé wọ́n rẹ̀ ojú wọn là so ni ọlọ́run bá nínú jọ́sìn kò sóró gún fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹwùsọ ọlọ́run bá ní òjíṣẹ́ ọlọ́run bá sí ní pẹ̀lú ẹni tó sọ fún wa nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ pé ìdásẹ̀ ní tó náà hẹ́pàdé ṣe máa nígbà tí ẹ bá rí tí kẹ́tẹ́kẹ́tẹ́ bá ké pàtàkùn wọ́n tó bí láìpẹ́lẹ̀ ṣe ìbáà ẹwọ́ sọ lọ́dọ̀ ọlọ́run bá kó lọ́dọ̀ ìṣàìtọ́nu

àníbíwá Muhammad sallallahu alaihi wasallam sọ pé tẹ́ bá gbọ́ tí ajá bá gbó bákan náà sí pẹ́tẹ́pẹ́tẹ́ ké lálẹ́ pàtà àwọ̀dọ̀ mìíràn wọ́n ni ẹwọ́ sọ kó níbi agbogbo wọn rí yẹn pàyín náà hún na yàrá ní àmà àlàtàrà orí wọn rí wọn tẹ́yìn òfin ni òun náà sì pé wọ́n rí ṣẹ̀tọ́ ìtí àti ẹ̀tọ́ lọ́ba níbi Muhammad sallallahu alaihi wasallam kọ́lọ́ba ara lé

kí Suratul Baqara kọ́ máa dún nínú ilé wa yóò máa jẹ́ ìṣọ́ òní jẹ́ kíṣẹ̀ tó nà wọnú ilé dẹ̀ láìláì afárapò rẹ̀ rọ̀ ọgbà alátọ̀dà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam olóńsọ̀rọ̀ àbátọ́lá ìpínlẹ̀ ni pé tẹ́ẹ̀ máa kẹrùn bẹ́ẹ̀ fàyínà lè bẹ́ẹ̀ ìtàlẹ́ni yóò kọ òfin Suratul Baqara torí pé ilé yóò tó láàyè ìdíkòlò ṣẹ̀tọ́n kẹkẹ́ òní wọ́bẹ̀ apá àmúsùn ló gbé àdísì jáde àwọ́ta jẹ́ oṣù ọlọ́run ọba sórẹ́tù bá kọ́rọ̀ oore tó mú wá fún àwọn mùsùlùmí kíkà rẹ̀ ní tàbí gbígbọ́ rẹ̀ kì í ṣe kékeré lára oore tó mú wá fún wa òun náà ni ṣẹ̀tọ́n àtàwọn àrọ́pọ̀dọ́ ọmọ rẹ̀ wọn ò ní wọnú ilé tí wọ́n bá ń ka sórẹ́tù bá kọ́rọ̀ ń bẹ̀ rárá bó ti wù ní ọmọ oṣù ọlọ́run bá sọ náà rọ̀ ní pé ikọ̀ sórẹ́tù bá kọ́rọ̀ ṣègbò yóò tẹ́kọ̀ọ́ ẹ máa ka sórẹ́tù bá kọ́rọ̀ nílé yóò فإن الشيطان لا يدخل بيتا يقرأ فيه سورة البقرة torí pé ṣàìtọ́n kò ní wọ ilé kẹta èyí tí wọ́n bá ka sọ́rọ̀ tó bá kọ́rọ̀ ń bẹ́ nínú ọ̀rọ̀ ní gbogbo nǹkan iná ló ní àgóngórí rẹ̀ àsóńsórí rẹ̀ gbogbo nǹkan ló ní àsóńsórí àlùkùránì òun náà ní tó bèèrè tí gbọ́ tó wọ́n tó bá kọ́ wà nínú ilé kan tí wọ́n bá ti ka yọ́ sàjáde nínú ilé yẹn ni o kò sì ní wọ́bẹ̀ kí lọ́fà torí pé wọ́n ka sọ́rọ̀tù bá kọ́ wà ń bẹ́ẹ̀ àwọn àtàjẹ́ ìṣàn ọlọ́run eléyìí lọ́fà tó fi jẹ́ pé sọ́rọ̀tù bá kọ́ wà nínú àwọn nǹkan tó yẹ pé ká máa kà nínú ilé ni tá a bá mọ̀ ká ká máa gbọ́ bí kéṣẹ́ẹ̀tì táwọn ọmọ wa bá jẹ́ nìkan tí wọ́n ti ń kéwú ká máa ní kan máa kà sọ́rọ̀tù bá kọ́ wà yìí ó ti àwọn akéré pé ká máa gbọ́ láàrín lẹ́ẹ̀kẹ́ lọ́sẹ̀ ó kéré pé púpọ̀ tàbára ìjù bẹ́ẹ̀ lọ ọjọ́ kẹta ọjọ́ kẹta àbára yìí dáadáa ojoojúmọ́ ṣọ́ọ̀tù bákọ̀ ọ̀gbọ̀dọ̀ wọ́n máa ohun gbọ́dọ̀ wọ́n máa ka bákọ̀rọ̀ ṣọ́ọ̀tù bákọ̀ nínú ilé wa péjì 49 pages ni àyà 256 náà ní bẹ́ẹ̀ tí yẹn bá kà yọ máa jẹ́ odi sọ fún yẹn àti fún odidi inú ilé tí yẹn bá ń ka sórọ̀ yìí àwọ̀ á máa ká ká máa pílè tàbá pílè rẹ̀ láàárọ̀ tàbá láǹfààní àti jẹ́ nìkan tí ipá lè pílè rẹ̀ jọ́ kejì mọ́

ááyà náà àríṣe mọ̀ ni tó sì jẹ́ pé nínú ìtàn tó gbé ááyà yìí wá ṣàìtọ́ọ̀nù gan-an òun ló tú àṣírí ááyà yìí fún wa pàápàá jùlọ nínú àwọn òṣèlú àti máa ń gbọ́ nípa àfọ́rọ̀ àbú rẹ̀ rá tó sì pé òun ló jẹ́ pẹ́nìkan tó pé wọ́n fi sọ ṣàká oúnjẹ ṣàká kọ máa sọ ṣàìtọ́nù wá láti wá kó mẹ́ lálẹ́ ẹjọ́ kan àbúrò rọrin

tí àfá tí ṣàìtọ́nù gẹ́gẹ́ fi wá mú àǹfààní tí ń bẹ fún ayatò kò sí ìwá ṣàìtọ́nù sọ fún pé ayatò kò sí yìí wà fí àmì ṣàìtọ́nù ọkọ̀ rẹ̀ dá ṣàtọ́n wá sọ fún àpẹẹrẹ ọba yìí pé ìdá awẹ́ta ilẹ̀ àjọrọ̀ ṣe tó bá ti ẹ̀kọ́ kíkà rẹ̀ akẹ́kà lórí àwọn lásán ẹlòmí iṣẹ́ máa ń tẹ́wọ́ kó tó kaṣọ́ a sí àníkùkátà ti ká tẹ́wọ́ fún àníkùkátà ti ká tẹ́wọ́ fún bátẹ́nà ní ti máa sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà ṣàtọ́n sọ pé kọ́ ilé ẹ̀rọ ti dórí ibùsùn tí bá ibùsùn rẹ̀ ní kò sí láyẹ̀ dáadáa ò ní wọ̀lá yaqrabu ka ṣàìtọ́nù hatta tusbiha ṣàìtọ́nù sì ní súnmọ́ rárá tó wo fi mọ́ tílé o fi mọ́ ṣàìtọ́nù ní kò ní wá ọ. Ah! bí àbú ẹ̀rọ ṣe gbọ́rọ̀ yìí inú rẹ̀ dùn nígbà ọ̀rọ̀ sọ fún mi ọ̀rọ̀ ó ní pé ṣùgbọ́n ohun tó jẹ́ fílẹ̀ òun náà ní pọ́ máa pọ̀ mi lájọ́ àkàn ó ní pé tí bá ti fẹ́ sùn lálẹ́ kí n máa káyá tó kò sí ipe tí ń bẹ́ẹ̀ tí ká kí ìníyẹ̀ ìnígbò tó lù sọ́kùn náà máa sọ mi látọ̀dọ̀ ọlọ́run ṣàìtọ́nù kẹtàn sì ní súnmọ́ mi tí ó fi dòwúrọ̀ báyìí náà níbi ọmọ Muhammad sallah sọ pé sọ́dà jẹ́ kí àwọn olùmọ̀ wọ́n mú ọ̀rọ̀ níbi gbólóhùn yìí pé sọ̀dá kọ̀ọ̀ká wọ́wọ́ kádò wípé kìí ṣe gbogbo ẹni ibú náà ní bá dáadáa lọ́dọ̀ rẹ̀ látara pé ẹni tó jó lórí ẹni ibú jùlọ ní ṣẹ̀tọ́ ṣùgbọ́n mú dáadáa wá nígbà tílẹ̀ fẹ́ fún mọ́ tílẹ̀ bá fẹ́ fún mọ́ eléri ibú èèyàn jùlọ kó lè bá bọ́ níbi ìfún pípé yìí ó lè mú dáadáa wá ṣẹ̀tọ́ nígbà tílẹ̀ fún mọ́ ó mú dáadáa wá òun náà ní àǹfààní ti bẹ fún ayátò kò ṣe yìí àníbi àwọn ọmọ sáàlà àbùsán jẹ́ ló ń tẹ̀ gbígbólóhùn sọ fún ọ yóò dodo ni o pé tí ẹ bá ka ayátò kò sí ìlálẹ́ ojú ìsọ́ ní ọmọ ajẹ́ fún yẹn ọlọ́run bó sì mú olùsọ́kẹwà fún yẹn tí ó máa sọ yẹn ṣẹ̀tọ́nù sí súnmọ́ yẹn tí èdè wúrọ́ ó dúdú lọ́rọ̀ tọ́sọ yẹn ṣùgbọ́n gẹ̀gẹ̀ tí ń sọ̀rọ̀ òpùrọ́ ni tí sì máa rí bẹ́ẹ̀ náà tóótọ́ láàrin àwọn èèyàn míì tó ti pé lórí a máa rí pé èèyàn kú ni òpùrọ́ ni ṣùgbọ́n tí dáadáa jáde látọ̀dọ̀ rẹ̀ níjọ́ mi kìí ṣe gbogbo ẹni tó jẹ́ ní ibú làlè rí dáadáa lọ́dọ̀ rẹ̀ bákan náà kìí ṣe gbogbo ẹni tó gẹ́gẹ́ náà wá ní àwọn àyà mẹ́wàá kan ìsọ́nù wọ́n jẹ́ fún wa tó sì yẹ ká mójútó àwọn àyà mẹ́wàá náà nínú sọ́ọ̀kù pápára náà gbogbo àyà mẹ́wàá náà wà àwọn olùmọ̀ wọ́n sọ gbogbo àwọn àyà mẹ́wàá yìí alif lam mim tí dé múfilẹ̀ ọ̀ọ́n àyà mẹ́rin ni wọ́n máa ń pè yìí ni pé bákanáà ayọ́ tó kò sí àtàyà méjì tó tẹ̀lé láti kọ́ra fi jí tó fi dé ayà kejì rẹ̀ àwọn ayà méjì tó tẹ̀lé láti kò sí yìí àáfikún bákanáà ayà mẹ́ta èyí tó fi pé ọkọ̀ arísọ́ tó bá kọ́ra tó bẹ̀rẹ̀ láti ìdáyìí mọ́ fi sàmọ̀ wá tí wọ́n nínú sọ́ọ̀tù bákọ́rà ní alẹ́ yóò tó ọka, ọkà lámúyẹ́ dùkùnrin dáríkà lè bẹ́ ṣàìtọ́nù tílíkà láìlá ṣàìtọ́nù ní wọnú ilé na wádìí ha áyà mẹ́rin níbẹ̀rẹ̀ sọ́ọ̀tù bákọ́rà òun náà sì ti dé mú filẹ̀ fún wà áyà tó kò sí àṣáyà tó kò sí rẹ̀ wà

Áyà méjèèjì nínú àwọn ọ̀rẹ́ tí Ọlọ́run ọba ní tí wọ́n fẹ́ jí ká máa sì méjì rẹ̀. Àwọn nǹkan yìí ló yẹ káà Mùsùlùmí ó gbájúmọ́ dáadáa àwọn tá a Ọlọ́run. Ká gbájúmọ́ ká sì bàbára rẹ̀ ká sì máa lò ó ó nípọn ni tó lágbára fáwọn tá a jẹ́ Mùsùlùmí. Ṣùgbọ́n kàkà kọ́pọ̀lọpọ̀ Mùsùlùmí ó mójú táwọn eléyìí. Nǹkan mi là ń wá kí ohun tí ọ̀sọ́nù òun là ń wá kí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó yẹ pé kò nítumọ̀ ẹlòmí tó bá fẹ́ sùn lálẹ́ yóò jẹ́ nìkan tẹ́ pé yóò sùn nǹkan òun má pàdé ẹlòmí kó tó sùn lálẹ́ yóò so mọ́ jí ni yóò so mọ́ bàjí ẹlòmí kó tó sùn lálẹ́ ọ́nlásọ tí ó wọ̀ bí aṣọ òkun tó bá fẹ́ sùn lálẹ́ ẹlòmí bẹ́ ó ní ohun tí ó tọ́lá àbí ohun tí è para tó jẹ́ pé yóò jẹ́ òbí yóò jẹ́ ìsọfún tí è ṣe pẹ́ni tó ṣe pé wọ́n fojú òkú òwò tí ó pé wọ́n bá ka àwọn kẹta tó jẹ́ àwọn sóra tí wọ́n máa fi tẹ̀ para lálẹ́ tí ò rí bẹ́ẹ̀ àwọn ìwákúwá yìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti wá lónìí wọ́n wá bàbà ara rẹ̀ ẹlòmí wọn ni ó fi sábẹ́ pílò ní pépó tó sùn lálẹ́ kọ́sàrí kó wọn fi títò rí ohun kó wọn tó sùn àwọn nǹkan yìí àwọn kèfèrí ni wọ́n máa ń lò àwọn ẹlẹ́bọ wọ́n máa ń lò kìí ṣe ìlànà ẹ̀sìn àwa mùsùlùmí kìí ṣe ìlànà ẹ̀sìn àlẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n látara pé lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn míì ni wọ́n ń pera wọn ní àlùfáà táwọn èèyàn lọ bá lónìí tí wọ́n ń gbé ogbà àwọn kẹyìn lé wọn lọ́wọ́ tó tọ́ bá ti fẹ́ sùn lálẹ́ tó máa tàwọn kẹ báyìí tó bá ti fẹ́ jáde Kọmọ wá wọn kọmọ kọmọ kọmọ wí àwọn gbólóhùn yìí sínú àwọn kẹ́lá yìí fún wa fún láwọn gbólóhùn gbogbo èyí tó ṣe pé yọ máa wí. Òun náà ti wá rò pé àfún àlágbẹ́rẹ́ ló pé lé mi lọ́wọ́ pé kí máa wí sí kí máa fẹ́ tó kí máa fẹ́ ta látẹ́kùn sí kí tó jáde. Àbúrúkẹsẹ̀ olóní oní òní ṣe méjì fi wọlé wá. Eléyìí ìlànà ẹ̀kọ́ ni ò, ìlànà àwọn kèfèrí ni, kìí ṣe ìlànà ti ẹ̀sìn. Láà kìí ṣe ìlànà ti Ànábì wa Muhammad sallallahu nínú àwọn ìlànà tí àlẹ́bíà Muhammad sallallahu alaihi wasallam òun lè tà ń sọ fún wa yìí tí ó máa jẹ́ ìrántí tí ó sì máa jẹ́ ìdáàbòbò tí ó sì máa jẹ́ ìsọ́ nígbà tá a bá ti mójútó àwọn tá a jẹ́ òṣàn ọlọ́run inú nǹkan tí ó máa jẹ́ ìrántí fún wa tó sì máa jẹ́ ìdáàbòbò òun náà ní alimọ̀ àwìdá àwọn gbólóhùn ìwásọ̀ ìwásọ̀ ìwásọ̀ èyí tí àlẹ́bíà Muhammad sallallahu alaihi wasallam tó fi wọ́n sí wa lẹ́nu ohun tó jẹ́ kí máa kó àwọn tí àwọn ìṣe pé ó kéré fún wa kò sí ibi tá a ti lè rí òun náà ni àwọn pé wọ́n lọ àhájì kúlà àlàìfọ́lá àti kúlà rọ́bì náà àǹfààní wo ní bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí nínú ẹ̀ ló jẹ́ pé gbogbo àwọn gbólóhùn yìí kò ní túmọ̀ sí wa àìsí ẹ̀ka sí ẹlòmí ó kẹ̀jẹ́ ní gẹjọ́ máa sayé rẹ̀ bó ṣe wù ní kódà báwọn sọ́ra ìṣe kéré jọjọ ẹlòmí ó mọ̀ látijọ́ yìí bẹ̀ẹ̀bẹ̀ ní ọkà kúlà ni ní tó ti jẹ́ pé àìmọye ọkọ̀ ni wọ́n ti fún tó ti ha sórí ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí lónìí láàáwọn àkàkúrẹ́ sí wa àfẹ̀gbó olórí látá orúkọ wá ti já láwọn ọkọ̀ tó dùn tó dùn gbọ́ tó dùn gbọ́ sétí ṣùgbọ́n tà mójútó ìsìlámù ní ara mùsùlùmí ọmọ orí síra rẹ ni dáadáa lọ́jà sí fọ́n tó bá mójútó yóò sì máa jẹ́ ìdáàbòbò fún yóò sì máa jẹ́ ìrántí fún ó sì máa gbà ládá lọ́dọ̀ ọlọ́run atúmọ̀wà gbàgbé àwọn sóra ìwárì bàbá kààrà fífẹ́ ń bẹ̀ lásán àtùgbàládà mẹ́wàá iye ara àti tí bá wá ń bẹ̀lú bí sóra kọ̀ọ̀kan tansen iná ìlàdá látò máa gbà yàtọ̀ sí kó jẹ́ ìrètí yàtọ̀ sí kó jẹ́ dáàbòbò àwọn nǹkan yìí yóò tó máa jẹ́ láàdá fún wa ṣùgbọ́n àwọn gbólóhùn bí sáà máa ń sọ fún wọn fún wa táà máa ń wí tọ́yàtọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó fún wa àwọn gbólóhùn yẹn kódà tó bá jẹ́ pé ó jẹ́ sọ gan-an

sallallahu alaihi wa sallam báyìí ni Abdullahi ibn Khubayb sọ pé ó ń sọ náà wá sọ fún báyìí pé ó ń sọ pé wàlá máa fún ṣe ìyà èmi ò wí ìjọkẹ́ mọ́ tó ní wí o tó mọ̀ pa ọlọ́rẹ̀ bí sọ fún báyìí pé wọ́n sọ wàlá máa fún ṣe ìyà tí ìmà wí ìjọkẹ́ jọ náà torí mọ́ tó ní sọ ọlọ́run ọba ọ̀ má àpò kí ni kí n sọ gan kí lọ fẹ́ kí n sọ Oún tí ọlọ́run bá sọ àìpé kúl, wọ́n lọ́rùn áhàdá, sọ gbọ́lọ́run kúlú wọ́n lọ́rùn áhàdá, wọ́n ni máa mú dàtẹ́yìn, àtikúlágbà fọ́lákà àtikúlágbà bí náà, èyí na tún sí, tọ́ bá dìwà lẹ́kọ́ sọ àwọn tó wà mẹ́tẹ̀ẹ̀ta yẹn, wà hí na tún sí bẹ̀, tọ́ bá tún di àárọ̀ kọ́ sọ ẹ wo báwọn súra yẹn bí wọ́n ti tùtẹ̀lẹ́ra wọn tó ní Al-Qur'an ẹ sì wo bó ṣe rọ̀ tó ẹ sì wo bó ṣe rọjú tó ṣùgbọ́n kàkà kó ẹgbẹ́ tí mùsùlùmí ọ gbájúmọ́ ó sì bàbára rẹ̀ ó sì kàásí àkàásí rárá bó ti wùlẹ̀ ọmọ àwọn súra yìí yàtọ̀ sí lẹ́yìn ẹ̀rùn kọ̀ọ̀kan tí wọ́n ní ni wọ́n ní a máa wá wọn sóra ilẹ̀yọ kọ̀ọ̀kan bákan náà ló wà ní àtàlẹ́ káàsù àwọn sóra yẹn lẹ́ẹ̀mẹ́ta ẹ̀mẹ́ta mẹ́ta láàkà tó ti jẹ́ pé àdéṣì táwọn yìí àdéṣì yìí ló gbé jáde pé nínú àwọn àdéṣì tó gbé jáde pé máa sọ gbólóhùn kúlúwọ̀ lọ ahad àti kúlọ̀ rẹ̀ fẹ́lẹ́ àti kúlọ̀ ọdúnwábí náà máa sọ nírọ̀lẹ́ kó ti máa sọ lówùúrọ̀ lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta àǹfààní wo ní bẹ́ẹ̀ tẹ̀fíkà mi tó bá wá sọ bẹ́ẹ̀ fún Abdullah ibn Khubayr nípa pé gbogbo ohun tá bá sọ gbólóhùn ilé lórí ó ti tó wa ń bẹ́ẹ̀ ó sì ti tó wa ń tòótọ́ gẹ́gẹ́ bá wa Muhammad sallallahu alayhi wa sallam ó fi jẹ́ pé tí mùsùlùmí tó bá mọ ìsìlámù rẹ̀ lẹ́sìn tó sọ àwọn gbólóhùn yìí ó ti tó láti máa yẹn fanda ó ti tó láti máa sakọ́ irú ẹni bí ọwá gbọ́dọ̀ ṣùgbọ́n tán gbọ́nà gbólógùn pàdé gbólógùn wọn máa wá sọ púpọ̀ máa wá rẹ̀ jú pọ́ máa wá pé gbólógùn wújẹ́ wúyẹ́ yóò ni àbá yáwere ní látara pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ti fún wa láwọn gbólóhùn tó fi wá lọ́kẹ̀ balẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba wa torí pé àwọn gbólóhùn yẹn ó ń sọ ọlọ́run bá ti wà lọ́wọ́ ọba wa ni kò sí kankan bẹ́ẹ̀ tó wá jẹ pé ìmúrogún Mẹ̀dínà lẹ́ máa rí tí ọba ti jẹ́ pé látọ̀dà lẹ́bí àwọn ọmọ sàádà sá ló ti wá ẹ máa kẹfí ń bẹ́ẹ̀ ìmá jẹ́ nìkan tí pé yọ máa mọ́ ogun papọ̀ mọ́lọ́run ọ̀pọ̀ lílo máa hàn àyàfà àwọn díẹ̀ tó lè sápò ń bẹ́ẹ̀ wọ́n ju gbogbo ẹ lọ èyí tá nẹ́bí ó ti tó wa fún wa nípa ohun tá nẹ́bí ọmọ sàádà sáà tó ní a máa ṣe tí a máa jẹ́ ìrẹ́kí fún wa onígbà alamtọ́rọ̀ ayata ounzi láti lẹ́yìnlá ẹ̀wà rí ní àwọn àyàtẹ́ máa ń bẹ tí wọ́n sọ̀kalẹ̀ lálẹ́ òní àwọn àyàtà ti sọ tẹ́yìn náà ni ó láàmù yàrá mẹ́sìlá hún na pàtí kí ìrírò ayọ̀ òun rí kí ìrírò àwọn ayọ̀ òun rí rárá kí làwọn ayọ̀ òun ó lè àìrún tó fi rọ́bì ní fẹ́lá wà àìrún tó fi rọ́bì nà muhammad sallallahu alaihi wasallam gbólóhùn òrírò àwọn ayọ̀ òun rí o afá nínú ẹgbà wà ní fa musulmi ló túgbà wá ó nígbà aláwọ̀ pẹ̀lú kàbí afdọ́lù máa tó àwẹ̀dò bí ìlú mọ̀ta àwẹ̀dò ní ń sọ bẹ́ẹ̀ fún sàbẹ́ tí àdẹ́bíà muhammad sallá ta ń sọ̀rọ̀ ikú ìyẹn okú pẹ́ta bọ́nà ààrẹ pé sọ wà jẹ́ sí mọ́ àwọn gbólóhùn kẹsẹ̀ pé àwọn gbólóhùn yẹn lọ́lájú tí ẹ̀ máa fi ń wá sọ gbogbo ẹni yóò tó bá fẹ́ wá sọ lọ́dọ̀ ọlọ́mọba kó kóńtò bàádà mọ́ sọ báyìí pé bẹ́ẹ̀ ni èrè oúnjẹ ọlọ́run ọ̀d oúnjẹ ọlọ́run sọ fún báyìí pé fún àrùn tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ fọ́lá kò lè àrùn tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ nà àwọn sọ́rọ̀ méjèèjì ó pàtàkì púpọ̀ láti máa fi wá sọ kódà ní ẹgbà wá mi ọlá nẹbí wa Muhammad sallallahu alaihi wasallam ìmọ̀ ń wá sọ pẹ̀lú àwọn gbólóhùn láti mọ̀ tí wọ́n ti ń wá sẹ́yìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn ìsinmi síwájú mọ́ tó sọ àwọn sóra yìí kalẹ̀ fún àwọn sóra méjèèjì wọ̀lámọ̀ ń ti láti ààrẹ ìṣòro tẹ́yìn ṣùgbọ́n pàtí wọ́n sọ àwọn sóra méjèèjì kalẹ̀ fún tán ó fi àwọn ìsìnkì àádá yẹn àwọn mọ̀ta wẹ̀dáìtì yẹn ó fi kalẹ̀ ọwá gbajúmọ̀ pẹ̀lú àwọn sóra méjèèjì máa sábà wí púpọ̀ gan gẹ́gẹ́ bí àfáàfin kọjú màlìjẹ̀ òsíyá wa sọ ní bí záàdì mi àjò àtàjẹ́ òṣèlọ́run ìrántí tàbá tí ń tèrè tọrọ ọba agbára tó ju agbára lọ ni a máa lágbára sí lójú àwọn ọ̀tá yóò sì máa bọ́ sínú ládá fún wa wọ́n sì máa pọ́ kalẹ̀ fún wa pé dáadáa là ń ṣe wọ́n sì máa bá wa pọ́ kalẹ̀ nípa pé àwọn dáadáa ń bẹ nínú àwọn tẹ́tà ń ṣe lóbi gbólóhùn yìí wọ́n sì máa fi bá pa àwọn ẹ̀ṣẹ̀ wa rẹ́ nínú àwọn tàbí nínú tíra àwọn pẹ̀lú sọ́nẹ́dà méjì tó gẹ́dà pa àpò rẹ̀ rá ọlọ́dẹ́bí wa Muhammad sa'adà tó sọ báyìí pé man qala la ilaha illallah wahdahu la sharika lahu mulku wa alhamdu wa ala kulli shay'in qadir fi yawmin mi'ata marra ẹni yóò sọ bá sọ gbọ́lọ́hun la ilaha illallah wahdahu la sharika lahu mulku wa alhamdu wa ala kulli shay'in qadir ọgọ́rùn-ún lówùrọ̀ ọjọ́ kan tó sọ káàlẹ̀ tìláwọ̀ kalẹ̀ fún nípa pé àwọn ẹrú mẹ́wàá ó tún wọ́n lẹ̀ ọ̀sọ̀ wọn dọ̀mọ̀lábí ọ̀kútí bá ti láwọ́ mi hasana wọ́n sì kọ́ kalẹ̀ fún láàdá mẹ́wàá pé dáadáa mẹ́ta dáadáa ọgọ́rùn inú ẹ̀ ló ti sọ́dọ̀ ọlọ́run látàkó gbólóhùn ìlígbà ọgọ́rùn wọ́n ìhá ti ní ánìhù mi a ti séje à bákẹ́rẹ́ wọ́n tún wọ́n bá parẹ́ àwọn ẹ̀ṣẹ̀ ọgọ́rùn èyí tó ti sọ́dọ̀ ọlọ́run wọ́n

àǹfààní tó ga tó kù háyà tó pọ̀ ní tó hẹ́rìmà àfá àbúdà dá ọgbà alẹ́tọ̀ dàdábí àwọn ọmọ sáàdà àrọ̀sọ̀là olóńsọ́lọ́ bá sọ bá wípé aláwòlẹ̀ tí okùn lè kọ́ ìrì àwọn àdékọ́ ìjẹ́wà jẹ́ ń sọ fún yín iṣẹ́ tó lóore jù ẹ máa ṣe nínú àwọn ọṣẹ́ yín olówó iyebíye tó pọ̀ káàkiri jàrá tẹ́ máa ń ti sọ́dọ̀ ọlọ́run ọba èyí tó lóore jù ń bẹ̀ àtúkà àìdà mọ̀lẹ́kẹ̀ kan àfi ìdàràjá àtẹ́kọ̀ọ́

òun nà rántí ọlọ́run torí pé àbágbàgbé inú sọ́tílá ń kábò ọlọ́run bá ní pé wọ̀lẹ̀ dé kí ó lọ́ọ́hí ìrìnàjò ọlọ́run bá ní bẹ̀ẹ̀bẹ̀ pátápátá yàtọ̀ sí pọ̀pọ̀lọpọ̀ sí ń kírun lónìí tó ti jẹ́ gbogbo fẹ́ jí káà ní ọmọ kíyèsí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ni wọ́n ń kírun àwọn ohun ta ikéhun sókè yẹn wọ́n tẹ̀sínú pẹ̀ wọn lásán níwọ̀n ní wíńdẹ́kẹ́ wọ́n máa fọkà sọ́ lọ wọ́n máa láwọn fọkà wí ni wọ́n jẹnu pẹ̀ mù gbogbo ẹni tí bá ń tí ò ní ẹ máa kí èsì lódì tá máa ṣàtúnṣe wọn gbogbo adé lájọ oníṣẹ́ ẹ̀ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọkẹ̀ gbẹnu lásán lọ́wọ́ ni yóò máa wá fọkẹ̀ ka fátíà yóò fọkẹ̀ ka súrà yóò rù kú tí tí wọ́n gbé kéṣe fọkẹ̀ ká àwọn nǹkan yìí bọ́ bá rù kọ́kànlá máa fi rí a máa jẹnu wúyẹwúyẹ ni a máa jẹnu wúyẹwúyẹ a máa jẹnu wúyẹ́wúyẹ́ wúyẹ́wúyẹ́ wúyẹ́wúyẹ́ ọba láǹfààní kó ti pẹ́ni tí ń tẹ́lẹ́gbẹ́ rẹ̀ kọ́ máa gbọ́n tó ń wí òun lọ́dá jù ṣùgbọ́n tọ̀ọ̀bá láǹfààní rẹ̀ tó pé bó ṣe mọ́ ọlá ni pé yọ́ máa gbọ́pọ̀ nǹkan kẹta ó lè máa mọ ohun tó ń ká ọ̀dà tẹ̀lé ọ̀wá rí pé yọ́ sá máa gbọ́ ohun tó ń ká ṣùgbọ́n wúyẹ́wúyẹ́ lòun náà àbẹ̀ wúyẹ́wúyẹ́ náà ló sì wà kátà máa rí fáà jẹnu wúyẹ́wúyẹ́ yàtọ̀ sí ká jẹnu pẹ̀wọ̀n lásán ká máa fọ́kẹ́ wí ọ̀pọ̀lọpọ̀ báwọn obìnrin wá sí máa ń kírun ló lápọ̀lọpọ̀ àwọn obìnrin tó máa ń kírun lọ́wọ́ bá tí ń kírun ìdẹ́ká máa kíyèsí wọn lóòrèkóòrè nígbàkúgbà wọ́n kẹ̀dẹ̀ lọ kẹ̀dákẹ́ lásán wọ́n máa wá fọkàn wí lọ ayẹ́fọkàn kírun a máa jẹnu wúyẹ́wúyẹ́ a máa jẹnu wúyẹ́wúyẹ́ wọ́n nà zikrun lọ akọ̀bọ̀ ìrẹsẹ̀ ọlọ́run bá ló ga jù tá a bá rẹsẹ̀ ọlọ́run bá a máa jẹnu wúyẹ́wúyẹ́ pẹ̀lú àwọn gbólóhùn tí wọ́n ní a máa wí kódà láàrin sàjìdàtẹ́yìn àlébíwa Muhammad sallallahu alaihi wasallam kèéfì gbọ́n kèéfì kèéfì bẹ̀rẹ̀ láti jọ́kẹ̀jákẹ́ tí ó fi lọ sí jù bẹ̀rẹ̀ kejì rárá ó kéré pí yọ́ sọ pé rọ́gbẹ̀gẹ̀fẹ́rẹ̀ ni yọ́ sọ lẹ́ẹ̀mejì gẹ́gẹ́ bá lẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam ti máa ń wí àfáwà ìṣàgbónúra wíyá tó jẹ́ àfá Imam Bukhari wọ́n sọ pé tàbẹ́ ẹ̀mẹ́ta Muhammad sallallahu alaihi wasallam ní máa ń sábà wí nǹkan lẹ́ẹ̀mẹ́ta mọ́rí ẹ̀ẹ̀mejì náà wọ́n pààrà rẹ̀ fánẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam wí gbólóhùn náà pé rọ́bẹ̀rù fẹ́rẹ̀lé rọ́bẹ̀rù fẹ́rẹ̀lé ọwọ́ àtẹ̀rí pé ká wí gbólóhùn yàn lẹ́bí mẹ́wàá gbólóhùn bí ó ní

àwọn olùmọ̀ ọ̀rọ̀ wọn pé mẹ́ta lórí rẹ̀ nípa pé Suratul Fatiha bọ́ọ̀ láti ṣe ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ sáré pé orí Suratul Fatiha kà láì ní da ìmáàmù láàmú rárá má da ìmáàmù láàmú sáré kó jẹ́ nìkan tó rí Fatiha kà torí báwọn olùmọ̀ wọ́n sàlàyé ọ̀nà mẹ́ta lọ́rọ̀ wọn pé lórí rẹ̀ tẹ́nu kan máa fọkẹ̀ báwọn tí máa mú ń ká lọ tó bá tí ń fọkẹ̀ bá lọ yọ́ máa ti dèdè gbó wà ní ẹ̀ka òun ti ní àwọn mọ̀lẹ̀kíyà lọ ta dé bá lọ́dà bàbá wa ń bí ṣùgbọ́n àwọn ṣàfihàn àwọn ní rárá Ànábì Muhammad sàánà àbọ̀lẹ̀ pé láàpọ̀ látàlẹ̀ mọ́ lámì yàpọ̀lá ọmọlẹ̀ pẹ̀tà. Kò sí ìrun fẹ́ ni yóò tí ọba ta Suratul Fatiha. Látara bẹ́ẹ̀, àwọn ní pé bí wọ́n bá ṣe ń ká yẹn, bí bá ṣe ń ká àwọn ni wọ́n máa wí lẹ́ni tá máa jẹnu wúyẹ́wúyẹ́ tí kí wọ́n ní gbọ́n tá ń ká àbí ilé tí ẹlòmíì. Àwọn ẹlòmíì sọ pé nígbà tí wọ́n bá ka Suratul Fatiha rẹ̀ kẹta àti àmì yọ́ dákẹ́ díẹ̀ fún wa káwọn ti kàpá sí àwọn olùmọ̀mí lélẹ́yìn ju gbogbo ẹ̀ lọ sáàdì kọ́ ka eléyìí ni ó máa jẹ́ pé ó wà lábẹ́ ẹni tí ọlọ́run bá ń ibi ìsọ̀ láti rẹ yóò sì máa bọ́ sí bí ládá fún tí ìwọ̀n yóò sì lálàáfíà dáadáa lọ́dọ̀ ọlọ́run afọ́ àbú rẹ̀ rọ́ ọ sára ipò ń sọ ọlọ́run bá sọ́ra pé sábà pẹ̀lú mufaridon àwọn mufaridon wọ́n ti gbáwájú àwọn mufaridon wọ́n ti gbáwájú àwọn sàárè sọ pé wọ́n mọ́ ní mufaridon ẹ̀yà Rasulullah àwọn wọ́n ní mufaridon yẹn ló ń sọ ọlọ́run ọba àlẹ́bíwá Muhammad sọ́ra sọ pé àdàkẹ̀rún náà

abdullahi bọ́sọ̀ ọ́sọ̀lá ìpárákùnrin tàbí àbádẹ́bí ọmọ ọmọ sáàdà àlùsọ́nà ó lébi oṣù ọlọ́run ọba gbogbo nǹkan ìgbàgbọ́ tí èèyàn máa fi ní gbàgbọ́ tí gbàgbọ́ yẹn tó fún máa ń lo òkè sí ó ti pọ̀ lé mi lọ́rùn kí mèrí tó yẹ kí n ṣe mọ́ bíbi ní iṣẹ́ òní àtàsábàtì dákun ṣàlàyé nǹkan kan fún títí tí bẹ́ẹ̀ ti wí òun ó lè ṣe kò ń gẹ̀yìn tó pọ̀ àwọn èyí tó pọ̀ lónìí rẹ̀ ti ń rí sí èyí. àlẹ́bí wa muhammad sallallahu alaihi wa sallam pé láyé sáà lónìí sáà ní ní ìdíkiri mẹ́rin tààlà tó bá ti lè máa ṣe tó ṣe pé ò ní fi ahọ́n rẹ̀ lẹ̀ lórí kórì tí ó tàmà rẹ̀ tí ọlọ́run ọmọ jẹ́nìkẹ́ tó máa rẹ̀ tí ọlọ́run ọba tó máa sàwọn àpòmọ́ fọ́lọ́run tó máa dúpẹ́ fọ́lọ́run tó máa gbókọ́ ọlọ́run ọba tóbi tó máa wákò jìnà ọdọ́ ọlọ́run yóò máa jẹ́nìkẹ́ tó yẹ pé ọmọ ìgbàgbọ́rí ọmọ àlékún sí táwà náà bá sì tó ní mọ́tò tọ́ àrí pé bẹ́ẹ̀ láti bára wa àfáwà sáàdùn àbí wà fáà ó ní pé àwà lọ́dà níbi ọmọ ọmọ sáàdà tán níjọ́ kìí a ń yẹ tìbùkúnlẹ̀ yóò mi náà alfa hasana sẹ́nì kọ̀ọ̀kan yóò wá kàgàrà yìí kó ṣe pé ó sì máa gbalada wọn one thousand lójoojúmọ́ sí kàgàrà ọ̀bẹ ní kọ̀ọ̀kan yín lórí rẹ ni àwọn ẹnìkan bá béèrè nínú àwọn tó wà ní jòkó pé sáífà yẹ tìbù àhàdónà alfa hasana kó wà lè ní kọ̀ọ̀kan wa láti wá rí ládá wọn one thousand yìí rí oúnjẹ ọlọ́run lẹ́bí wa muhammad sallallahu alaihi wa sọ bẹ́ẹ̀ bá ìsàlẹ̀ ìfún wa ń jẹjọ wípé yusuf bihumi atutẹ̀sí ha

àwọn tó ṣe tọ̀ ánùgbò alifakọ̀ fi à síbẹ̀ ní bẹ́ẹ̀ tí wọ́n bẹ́ fi pọ̀ dáadáa 1000 kalẹ̀ fún ajẹ́kọ́ wọ́n bá pa ẹ̀fẹ́ 1000 rẹ̀ èyí yóò tọ́ wá rí ó jẹ́ ń bẹ́ dáadáa lọ́jẹ́ kó wa mọ́mà wo pé sáàdì sí sí lálàájá báyìí àfáà mùsùn ló gbé jáde ní àdìsí 2698 àfáà mùsùn ló gbé jáde ní àdìsí 2698 abẹ́lọ́n ọlọ́dàkùjá wà náà tí ó máa tẹ̀rẹ́ tí rẹ̀ ó ìjà wà nínú àwọn tí ó máa gba ìrẹ́ tí wọn الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه أتعففوا الله وبعد أتكتك فنبي محمد صلى الله عليه وسلم كاتك القول وبعد على أصحابه أتكتك بهم بسم الله فقطوك جوجيس لي لي خطبة إلى كجي ọdá lórí àìsàn tí ipa sàlàyé àwọn ìtàtọ̀ pé ń káàkiri àgbà orílẹ̀-èdè Nàìjíríà náà ti bẹ̀rù pẹ̀lú ẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ tí wọ́n sì sàlàyé fún wa títí di àná àwọn tó ti mú lórílẹ̀-èdè Nàìjíríà yẹn corona virus wọ́n ti wọ méjìlá àwọn méjìlá tó wá ti mú yìí àwọn mọ́kànlá ni wọ́n kó wá látàwọn orílẹ̀-èdè míì tó jọmọ Nàìjíríà láti orílẹ̀-èdè míì wọ́n ti kó wá wọ orílẹ̀-èdè Nàìjíríà yìí ẹnìkan péré wọ́n ní kóhun jẹ́ pé jẹ́ẹ́jẹ́ mi mo jókòó jẹ́ẹ́jẹ́ mi mo sùn jẹ́ẹ́jẹ́ mi mo fọwọ́ lẹ́rán ara rẹ̀ ọ̀yá ló gbalé ìwòsàn lọ nígbà wọn tọ́jú rẹ̀ ọdún rẹ̀ sí ní corona virus àwọn méjìlá tó wá mú yìí tó fa tí ọ̀pọ̀lọpọ̀ kéde ọmọ wáyé láwọn stéètì káàkiri lórílẹ̀-èdè nàìjíríà wà yìí náà nínú àwọn ìkéde tó wáyé òun náà ni èkó àti Ògùn state Lagos state àti Ògùn state wọ́n ṣe ló fún wọn gbófin jáde pé gbogbo bí yóò táwọn yẹn bá ti ń kójọ tí wọ́n bá ti tayọ 50 wọn ọ̀fẹ́ ní gbogbo àwọn state méjèèjì ìyẹn ló wá fi jẹ́ kó fi tẹ̀lé tí wọ́n fi ní kí wọ́n tilẹ̀kùn wọn kí júmọ̀ ní Lagos State lónìí pé kí wọ́n má kí júmọ̀ lónìí ní Lagos State àtògùn state látara pé kò sí báwọn èèyàn ṣe wá júmọ̀ tí wọ́n ní lé ní 50 wọ́n tilẹ̀kùn pé wọ́n kí júmọ̀ láwọn state méjèèjì ọ̀pọ̀ ìsàdédé fà látara pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń dé sórílẹ̀-èdè Nàìjíríà Èkó yìí ni àwọn ń dé sí púpọ̀ jù Èkó ni àwọn ń dé sí púpọ̀ jù àwọn ẹ̀sìn mọ̀ pé ògùn state ó sún lèkò dáadáa wọ́n wọnú ara wọn méjèèjì dídé táwọn èèyàn dé ọfà tí wọ́n máa kókò ní àpáyọ̀sí kí wọ́n máa kó dé adúgbẹ́fọ́lọ́wọ́n ẹ̀dọ̀kẹ́kẹ́ òtí ìkú lórílẹ̀-èdè nàìjíríà o ṣùgbọ́n àwọn tí wọ́n ti mú tó ti mú báyìí gẹ́gẹ́ bí wọ́n ti sọ tí ọba títí ilé o òun náà ní méjìlá ọba bàá di pa ààrẹ yóò máa tẹ́tẹ̀ka ó jẹ́ kí ìjọba àpilẹ̀ méjèèjì ń kó fi jáde bẹ́ẹ̀ ni wá ní Katsina náà ní Katsina wọ́n lẹ́ni tó ń kó wá ọmọ Nàìjíríà náà ni tó wá láti Mauritania láti Malaysia tó dé sí Katsina wọ́n bá dìtẹ́ ti pé ó ti mú òun náà wọ́n ti gbófin jáde ní Katsina báyìí kódà àwọn tí wọ́n jẹ́ àgùnbánirọ̀ tí wọ́n wà ní camp wọn ni wọ́n túká wọ́n ní káwọn ní wọ́n túká ṣùgbọ́n ta fẹ́ pàkíyèsí wa lórí àwọn ọ̀rọ̀ yìí òun náà ni pé àgbáyé lórí ìṣẹ̀lẹ̀ yìí àti tuntun fẹ́ máa wọ̀ ó ti fẹ́ máa pọ̀ ń bẹ́ẹ̀ tó ti fẹ́ máa kó lágbọ́n rí ìtì ìsìláàmù fi wá sí kódà kí mọ́ sòdíyà ní sòdíyà lónìí tàbí kí n sọ pé àtàkì ìjẹta àwọn tó ti mú ní sòdíyà ní Saudi Arabia wọ́n ti wọ 171 ọfà tó fi jẹ́ pé lórílẹ̀-èdè Saudi àwọn tiẹ̀ ní pé gbogbo mọ́sálásí ti fi wọ́n ti pátápátá bákanáà gbogbo àwọn ṣọ́ọ̀pù tí wọ́n ti ilé bábà ní ilé oúnjẹ ní kí wọ́n ti gbogbo ẹ̀ gbogbo iléèwé wọ́n ti ti gbogbo ẹ̀ wáátá ní sòdíyà báyìí mọ́sálásí méjì náà wọ́n ṣẹ́kùn òun náà ni mọ́sálásí bẹ́ẹ̀tù láìlẹ̀ haram àti mọ́sálásí alẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n ti jù náà sí látara pé àwọn àfẹ́ẹ̀fẹ́ mú ìjọba lẹ́nu iná ìlú kékeré yọ wáyé àti jù nínú ẹ̀sìn torí pé gbogbo ohun tá ń pè ní àjàkálẹ̀ àrùn pọ̀tẹ̀tẹ̀tẹ̀lẹ̀ títí máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹpẹ́tẹpẹ́ ọ̀wá síbi kankan tó wá jẹ pé yọ́ wá torí pé gbogbo ohun táà ń pè lájà kalẹ̀ àrùn yìí gẹ́gẹ́ bá níbi àmúhàmọ́ sàálà tán ti sọ fún wa òun náà ni pé ẹ̀ṣẹ̀ náà ni ẹ̀ṣẹ̀ lọ́fà tọ́lọ̀ ọba adéjọlá máa fi mú wá túlù kan orílẹ̀-èdè kan fágbègbè kan tọ́lọ̀ ọba máa fi mú wá fún wọn nígbà tẹ́tẹ́ wọn bá ti pọ̀ tẹ́tẹ́ bá wá ti pọ̀ bó wọn ti wá foríjì lọ́dọ̀ ọlọ́run ọba àwọn ojú yìí lọ́mọ wọ́n sẹ́yìn padà lọ́dọ̀ ọlọ́run ọba náà ni ìtọ́wọ́ bẹ̀tẹ̀ nẹ̀sùn háwọlé sí fà wọ́n máa lọ wá foríjì lọ́dọ̀ ọlọ́run ọba àti ronúpìwàdà ọ̀dọ̀ ọlọ́run bá tó ayẹ wọ́n sálọ náà ni mọ́sálásí wà ọ̀dọ̀ rẹ̀ náà ni mọ́sálásí ọ̀hún náà wọ́n ni wọ́n ti ìbáyìí ni ohun tó sì dára lójú ni pé mọ́síkà àti mọ̀dínà àwọn àyè tó wà yìí táà bá ń sọ nípa bí riyal táà ń sọ nípa bí tabuk bí bí tí màdúgbòrì làwọn àwọn àyè tí ń sọ ìyẹn rí mọ́síkà sí tabuk bí ọ̀nà wọn ṣe dáa tó 13 hours bọ́nà wọn ti dáa tó láti mọ́ta títà àbú wọ́n rìnrìn àjò 13 hours bọ́nà wọn ti dáa tó dérìyà wọ́n rìnrìn àjò 11 hours àwọn tíìsì táwa ń wé àwọn ìlú tà ń sọ yìí gbogbo àwọn mọ́sálásí ibẹ̀ wọ́n ti ẹ̀ ti tì pátápátá lẹ́yìn àwọn mọ́sálásí méjèèjì tó wọ́n tẹ̀ sẹ́kùn yẹn náà nìkan náà wọ́n sẹ́kùn àṣejù ní nínú rẹ̀ ṣùgbọ́n lọ fi jẹ́ pé làwa ní òmò pé kèé ṣe pé sáwọ́dí wà kalẹ̀ fún wa pé a máa wá tẹ̀lé ní gbogbo àlámọ̀ yìí láà àbí wo lè ṣàṣiṣe láà àti bẹnu àwọn táwọn lẹ́rẹ̀ fi dáadáa àti ṣe ní o ni wọ́n ṣe pẹ̀lú eléyìí torí pé tí gbogbo àwọn ọ̀fẹ́ bá ṣe ṣẹlẹ̀ nínú ibi tí ò yẹ tí wọ́n sọ pé fún wọ́n ti gẹ̀ẹ́gẹ́ ní ibi tí wọ́n ti mọ́ sáwọn yóò ti padà lọ máa lọ tẹ̀lé tí ọlọ́run torí pé gbogbo ọ̀nà tí wọ́n ní kí wọ́n gbà máa kíra wọn ní ìsìn tàbí jíjọ pọ́nà tí nàìjíríà ní ẹgbẹ́ kawà pé ká máa fi kíra wa wọ́n á máa bọ̀ra lọ́wọ́ lórílẹ̀-èdè nàìjíríà òfin tí wọ́n gbé jáde ní oṣù mọ́kò sínú ìsìláàmù bẹ́ẹ̀ fáwà ọ̀ wọ́n ní pé tí wọ́n bá kíra wọn kí wọ́n jẹ́ nìkan tí pé ìgbọ́n ní wọ́n máa fi kíra wọn èyàn méjì lọ bá pàdé kí wọ́n fi gbọ́n kíra wọn tàbí bẹ́ẹ̀ sí ẹ̀kọ́ kí wọ́n fi ẹsẹ̀ kí wọ́n fi gbára wọn ẹsẹ̀ ọ̀tún àtẹsẹ̀ òsì kí wọ́n fi gbára wọn tàbí bẹ́ẹ̀ sí ẹ̀kọ́ ẹni ọba jù ní lọ tọ́ ẹgbẹ́ ẹbẹ́ kí ẹbẹ́ rí fún dípò tó ìbára yín lọ́wọ́ ẹbẹ́ rí fún lọ́ọ̀kan tàbí bẹ́ẹ̀ sí ẹ̀kọ́ ẹjẹ́ nìkan tí pé ẹsẹ̀ kọ̀kọ̀kun tọba ayẹpá gbàlagbà lọ́ba bẹ́ẹ̀ kọ́mọdé kọ́sáyọ̀ dítì kọjẹ́ ní kẹjọ́ ọkọ̀ ìdájọ́ ayọ̀ ní ó ti kì náà nù tó wáyé pé báyàwọn tọ́jọ́ tó tọ́jọ́ dàgbà síra wọn wọ́n fi kò pàdé ara wọn tí wọ́n sì gbẹnu sí kọ́ gbẹnu sẹ́gbẹ́ kan gbogbo àwọn nǹkan yìí àwọn nǹkan tó ṣe pé àwọn alẹ́dínà fi kùnú bí ìmọ̀rọ̀ àwọn tó ikú wọn ní kẹ̀kẹ́ sí ní rárá opportunity lọ jẹ́ fáwọn láti jẹ́ pé wọn ò rí èrò nípa pípé ìrètí ọlọ́wọ́n ọba ìmáàlọ́sẹ̀ ìrètí ọlọ́wọ́n ọba òun gẹ ní òjà bọ́ lọ́wọ́ ogbó aburú yòówù torí ọmọ àti ìrẹ́jọ́ ọlọ́wọ̀n bá ìwá ni wọ́n ní káwọn yóò fílẹ̀ fọ́n máa tẹ̀lẹ́tẹ̀ ọlọ́wọ̀n bá wáyìí ó ti ẹ̀jẹ́ pé eléyìí ó lè ní àwọn mùsùlùmí la púpọ̀ torí pé bàbá kírun ní mọ́sálásí àti ilé wa gbogbo ààyè nílà àti lè kírun ṣùgbọ́n ni àwọn tọ́jà àwọn kìfẹ́ ńlá púpọ̀ gan-an ó dàdé bóyè ìsà ń ké ni ń ké gidi ni torí pòfin tí wọ́n gbé kalẹ̀ yẹn áà kò lè bá lẹ́jẹ̀ wọn rárá torí pé ọ̀ ẹ̀ gbọ́dọ̀ tayọ 50 tẹ́wàá kójọ táwọn ẹni sí mọ̀ pé lérí dìímù ní àwọn tí ń bẹ́ẹ̀bẹ́ wọ́n lé wọn mílíọ̀n ní àwọn tí wọ́n máa ń lọ bẹ̀ tọ́pá mọ̀ rí dìímù dáadáa o àwọn tí wọ́n máa ń lọ bẹ̀ tí wọ́n máa ń rí sí àwọn ayẹyẹ wọn yìí wọ́n fẹ́ wọ 1 million tọ́wọ́ jẹ́gbọ́n fi pé ló fi jáde pé wọn ọ̀gbọ́dọ̀ tayọ 50 ṣe mọ̀ pé business rẹ̀ wọ́n ìjọba Nàìjíríà bá jẹ́ pátápátá nù ó jọ máa ké púpọ̀ gan ju gbogbo ẹ̀ lọ àwọn ata jẹ́ mùsùlùmí ẹ̀já máa rìn tọ́lọ́ ṣàlàyé fún wa ní jẹ́ẹ̀dógún àbí jẹ́ àbọ́sẹ̀ ẹ̀tọ̀hún tó tẹ̀lé a má gbàgbé láti jẹ́ pé ká máa ṣe gbogbo àwọn àìsàn yìí yọ wà yọ lọ bí ìdílé ta'ala ẹ̀bólà náà ti wá tí wọ́n parọ́ ẹ̀bólà ẹ̀bólà ẹ̀bólà ẹ̀bólà ẹ̀bólà ẹ̀bólà òun ní àpadà lọ ni bẹ́ẹ̀ náà ni corona virus nínú kẹsì sí ní gbàgbé fún wa láti ṣàlàyé fún wa pé ipa Amẹ́ríkà gẹ̀ẹ́gẹ̀ẹ́ lọ dá wàhálà yìí ilẹ̀ kí ló fà nínú àwọn àmì tó yẹ káà ní ọfẹ́ máa ronú lọ ọbẹ̀ ni pé ẹni tó jẹ́ Saddam Hussein tí wọ́n pa ní 2006 tó mú rẹ́tí pa wà ní ilé ẹ̀kọ́ nígbà náà ni wọ́n fi pa lóòjọ́ ọdún léyà ni wọ́n hangẹ̀ ẹni yìí ní 1990 torí pọ́ pẹ́ lórí ìjọba rẹ̀ gan bí ẹni pé 36 years lólò lórí ìjọba rẹ̀ ẹ̀yà 36 tàbí 38 ó sáfẹ́ 40 years lórí ìjọba ní 1990 iná ní Amẹ́ríkà ti sọ fún pé àwọn ò gbé coronavirus àwọn wà fi kọlù wọ́n tọ́wọ́ bẹ́ẹ̀ rí mẹ́lọ́dọ̀ mi ọkẹ́ pé ọgbọ̀n lábára lé o kìí ṣe pé wọ́n kọ́ kalẹ̀ ọ sọ lẹ́nu báyìí ó pe conference ó pe àwọn ológun ẹgbẹ́ rẹ̀ ó pè ìjọba ológun ni ó pe àwọn ológun ẹgbẹ́ rẹ̀ pé ìjọba Amẹ́ríkà sọ pé òun fẹ́ gbé coronavirus òun fẹ́ ti bóun jà nínú àwọn ọ̀nà méjì tí mo ti sàlàyé fún akókò oná fara tó ń sọ fún gbígba ọgbà bẹ̀rẹ̀ òun náà ni pé ìjọba Amẹ́ríkà ó gbé sí bọ́dà China láti jẹ́ pé kí àjàkálẹ̀ àrùn yìí kó ṣẹlẹ̀ sí wọn táwọn ní ó pé interaction yóò máa ṣẹlẹ̀ láti orílẹ̀-èdè kan sórílẹ̀-èdè míì Amẹ́ríkà ó ní bùkátà sí ní China China ní ó ní bùkátà sí l'Amẹ́ríkà Amẹ́ríkà ní ó ní bùkátà láwọn Áfíríkà báwọn yẹn ti bẹ̀rẹ̀ sí tráfù káàkiri àwọn tó ní lára wọ́n bẹ̀rẹ̀ sí fi kọlu àwọn míì tí ò ní oore díẹ̀ tọ́lọ́wọ́n bá ní káwàtà ajá áfíríkà ò ní pápá lílà àwọn èèyàn dúdú báyìí òun náà ni pé àjẹ́ ara ti wa kò sábà jẹ́ kí àrùn yọ rẹ̀ wá lárùn pé ó lè fi mú wa tàbí yóò ti ẹ̀pá wa àwọn tó kéré púpọ̀ ló mú nínú àwọn áfíríkà bákan náà bí wọ́n tó wá ṣe kéré tó wọn ò tí ì kọ́ kalẹ̀ fáwọn tó pa láfíríkà tó sì tayọ̀ márùn tí wọ́n jẹ́ àwọn áfíríkà pàápàá jùlọ láwọ̀ dúdú tó ti ìtayọ márùn ṣùgbọ́n àwọn ìbò yìí àwọn aláwọ̀ gbogbo yìí wọ́n ti kúkú pọ́ látara àrùn yìí abẹ́lọ́hùn gbogbo àwọn àjàkálẹ̀ àwọn báyìí ọlọ́run dákun bá mú kó lórílẹ̀ o ọlọ́run dákun bá mú kó lórílẹ̀ o sọ wá sáwọn ọmọ wa o sọ wá sáwọn òbí wa o sọ wá sáwọn ìyẹ́kẹ́ wa o sọ wá sáwọn ará wa o sọ wá sáwọn mọ̀lẹ́bí wa lápapọ̀ gbogbo bí yóò tẹ́nukọ̀ọ́kẹ́ wa bá ń lọ ọlọ́run dákun máa fi òbí sọ ẹgbẹ́ tẹ́nukọ̀ọ́kẹ́ májàdá mú ká tó rí jẹ májàdá mú ká tó rí mu májàdá mú ká tó rí wọ̀ gbogbo ẹni tára ní dákùnbà àjògbà àlàáfíà fún wọn gbogbo àwọn tára ní dákùnbà àjògbà àlàáfíà fún wọn àwa tára ò ní wá ta lálàáfíà ọlọ́dàkùnmá fi sẹ̀wà dèwà mọ́lẹ́ o dákùnmá fi sẹ̀wà dèwà mọ́lẹ́ o gbogbo àwọn òkú àwọn mùsùlùmí àtàkójì fún gbogbo wọn bá a sọ fún gbogbo àwọn òkú àwọn wà ní ìyàbá múyàkó lórí wọn àwọn tó wà nínú kẹba àtàlékùn kẹ wọn gbogbo bí tá وإن لم تغفر لنا وترحمنا لن نكون من الخاسرين Thank you.